O ṣáàtẹ̀ mi. Ẹ̀jẹ̀jẹ̀ yẹn ṣiṣẹ́ so that, jẹ́ kan ti mọ́ ti kọ́ bá wọn. ẹgbẹ́ ìṣẹ̀yìn sẹ́yìn báyìí. chance. Called by ṣàwọlé Ìgbòho ṣàwọlé Ìgbòho ṣàwọlé Báṣọ̀rù wọlé. ọmọ akérò. èkìtì ní àwọn bàbá tó ní àyà mo dẹ̀ ní àwọn ẹ̀gbọ́n tó yẹ pé akíkanjú ni wọ́n ẹ di pé bàbá nírò àwọn bàbá wa yìí nílẹ̀ Yorùbá àwọn ọmọ Yorùbá ò ní mọ bẹ̀rù àdẹ̀ ní jáyà ẹ̀yin tẹ́ lọ ń lé Fúlàní kiri ẹni sùúrù ẹ nídìí àti lé Fúlàní Fúlàní tó bá mọ̀ pé ṣe ọwọ́ wọn ọ̀dà tó gbọ́ pé Sunday Igboho wá kí onímẹ̀kọ́ yóò fi lulẹ̀ fúnra ẹ̀ ní wàhálà kí ẹ ṣe pé ti gbéraga Ọlọ́run mọ̀ ń ṣe bẹ́ẹ̀ tí ó da ọmọ kan tí ó kàn rí bẹ́ẹ̀ lọ́dọ̀ dàbí bẹ́ẹ̀ kì í sí èèyàn àwọn ẹ̀gbọ́n mi rè ó lè jọ́gọ̀ ọlọ́pàá ẹ̀gbọ́n mi ni ọmọ mi dáadáa. ìgbòho ìwà lọ yẹ ká lọ síbi kìbì bàbá wà. ṣé wàá fẹ́ ká ṣe nǹkan tó yẹ pé á wọ́n á fi ọ̀rọ̀ tí ò ṣe kan kábíyèsí ṣe mọ̀ pé tí gómìnà wa gómìnà Ògùn state bàbá Dàpọ̀ Abíọ́dún tí ọba fàyè gbà wá yóò kó sọ́jà àgbègbè sígboro wọ́n ti mọ̀ pé mò ń bọ̀ ń lu yìí látàkì ẹ mọ̀ yẹ àtàrà wa wọ́n ti pe kábíyèsí pé Sunday ń bọ̀ lù rẹ̀ ṣé ò ní sí nǹkan kan látàná kábíyèsí ṣe ọmọ mi ní ó ń bọ̀ wá kí mi ní so tí gómìnà ọba fàyè gbà wá ọba ní kọ́mọ bá wa jà á níwọ̀lú ọgbà ẹni tí ó ṣẹ̀ ọ̀ká tó dúpẹ́ fún pé gómìnà yẹn dáadáa ni àwọn gómìnà kan bẹ tó orí bòun ṣe rí yẹn tó jẹ́ pé ta bá sọ̀rọ̀ ní ọ̀tà kò wá rí yorùbá náà lẹ́ni wọn bọ̀ Dàpọ̀ Abíọ́dún ti pẹ́ látìgbà tó ju ogun ti le tí Buhari ti bá mi kó wàhálà ó wá sọ̀rọ̀ ní tẹ̀mí ẹ gọ́vnà yẹn lèmi fi láìkí ẹ̀ ó ní ta bá ríyàn bíi Sunday Igboho tó bá lè wá gbà wálẹ̀ lógun state Fúlàní dà wọ́n láàmú láyé ìjọba Buhari tí ò sí máa bá ẹ tó tó bẹ̀ tí ó sọ̀rọ̀ kò sí Yorùbá tó tó bẹ̀ tó lè sọ̀rọ̀ ńgbà ẹ̀ ọdún mẹ́jọ Buhari ló kò sẹ́ni kankan tó lè ṣe rálì torí yóò mú wọn kí ni mo sọ tó ní kọ́ lọ pa mí òótọ́ lọ́wọ́ àwọn Yorùbá kan náà ló tọ́ fọ́ sọ wọ́pọ̀ pẹ̀lẹ́ náà jẹ́ ń bẹ̀ o ṣùgbọ́n ó lè pẹ́ kọ́ mọ̀mọ́ alákòrò yóò rìn hmm. yorùbá ní sẹ́mà stand hundred percent ó lè pẹ́ ó lè pẹ́ lọ tí kò kò sí háráhárá àlùbáríkà àwọn tó lọ ń kulẹ̀ lọ àlùbáríkà àwọn bàbá wa tá a ní yìí ìyàwó wọn jẹ́ wá lọ bẹ́ẹ̀ yorùbá lọ́pọ̀ ju nàìjíríà orúkọ tó fi sọ nàìjíríà sorúkọ yorùbá wọn ní rí naija yóò àwọn bàbá wa rí ẹrí bàbá yìí ṣe ń dá àṣà yorùbá ẹ wọ́n yorùbá ń lọ lẹ́nu wọn so ẹjọ ẹ má jẹ́ ká sìn kan tí wọ́n mọ̀ sọ pé kábíyèsí àdè sọ pé mọ́gbà Sunday Igboho láyé o ẹ̀rọ àwọn ọmọ rẹ̀ tó ti burúkú ẹjọ ọmọ rẹ̀ yìí ẹjọ Fúlàní onídìí kẹ́ ẹ lé wọn àwọn fúnra wọn mọ̀ pé Ìgbòho ti dé padà sínú òlù ìmẹ̀kọ́ wá kí bàbá wọn àwọn tó jẹ́ burúkú nu wọn ó fìlú lẹ̀ kílẹ̀ ọ̀la ó tó mọ́ tán bá dẹ̀ tó bẹ́ẹ̀ kán mọ̀ ìdíkà àwọn bàbá wo lo oko kí kábíyèsí wá pè mí pé ńgbà tó lọ tá oko bá ti ń lo oko fúlàní yìnbọn sí wọn ẹ̀yẹ́ òní tí ó ṣẹlẹ̀ ẹ jọmọ bọ́lọ̀ bẹ̀ yìí ẹ mọ̀ ìdíkà dáràn sí kábíyèsí lọ́rùn ojú òní tì wá ẹ̀mí gbogbo wa gùn àjọ délẹ̀ ìlérí ni ohun táwa ń jà fún ní Yorùbá nìsàn bí bàbá wa Tinubu ọ̀dẹ̀ tó di president láti ń jà sí ẹnì orúkọ mi ni Sunday Adéyẹmọ tí gbogbo ẹ mọ̀ sí Sunday Igboho so ẹ jọ mo rọ̀ wá ẹ mọ̀ fà wàhálà ẹ mọ̀ jà ẹ mọ̀ ṣe nǹkan tí ò dáa ẹ jọ mo fọlọ́ nbẹ ẹ jẹ́ ká bá bá ṣe wá lálàáfíà yẹn ẹ jẹ́ ká lọ ní lálàáfíà ojú òtítù wa kábíyèsí. ẹ ṣe kábíyèsí kábíyèsí o. àdìgúnà.